يومئذ الحق يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah suma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin ará alé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó gúnlẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódò ìdí òbí nílùú ìbàdàn ní ọ̀yọ́ state wa níbi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá àlékún dáadáa máa bá ní ṣe fún ilé ẹ̀kọ́ náà gbogbo àwọn tí wọ́n gbé owó kalẹ̀ nínú àwọn òbí àti àwọn mùsùlùmí mìíràn tí wọ́n ní kẹ́tò yìí kó tó máa tẹ̀síwájú ọlọ́run máa bá ní sàlékún oore fún àwọn náà jẹ́ kó oore wọn máa tẹ̀síwájú nínú sẹ̀mí ayé tiwọn náà kó jẹ́ kájọ jèrè láyé àtijọ́ ògbélé alkiyama ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa habiba ibrahim tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ kó jẹ́ kí gbogbo àwọn ọmọ náà ṣoríire láyé àtijọ́ ògbéni alkiyama ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa mohsina sharafdin bismillah. قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز لي عن أمتي القطع والنسيان وما استكروا عليه رواه ابن Majah wal-Baihaqi. Translation The Prophet of Allah, peace be upon him, said, Indeed, Allah has pardoned on my behalf for my nation what is done mistakenly. Out of forgiveness or under duress, Translation by Ibn Majah and Baihaqi. Lessons from the Hadith. One, It reveals that Allah is highly merciful on his servants. Two, Unintentional mistakes are pardoned before Allah. Three, Allah forgives a servant of a sin committed out of forgetfulness. Four, Sins committed under duress are pardonable before Allah ọlọ́run bá ní fáwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ ẹ̀yin arúfẹ́ ọlọ́run bá a ṣe wà ní àwọn òru tó kẹ́yìn nínú ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà táwọn wá láyé látúlẹ̀ kọ́dìr abẹ́ lọ́run kó fi wá ṣe kòǹgẹ́ oore kọjẹ́ ká ṣe kòǹgẹ́ òru alálùbáríkà náà tí í ṣe òru làìlátúlẹ̀ kọ́dìr ìyẹn ní ọ̀jẹ̀ kárara fi ẹ́písòòdù ẹyọ kan yìí kárara sọ̀rọ̀ ní ṣókí ká sọmaráìsì àwọn nǹkan tó yẹ káwa mùsùlùmí tó yẹ ká gbọ́yé nípa láìlátùl kọ́dìr àti bá a ṣe ṣe wàhálà láti wá òru yìí kọ́lọ́n kò fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni ká lọ mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ rọ̀mọ̀dọ́nà ìtí ń jẹ́ iyọ̀ adùn rọ̀mọ̀dọ́n òun náà ni òru láìlátùl kọ́dìrì yìí kódà téèyàn bá gba gbogbo àwẹ̀ rọ̀mọ̀dọ́nà tí òru láìlátùl kọ́dìrì wá bọ́ fún un onítọ̀hún oore tọ́pọ̀ òun ló mọ̀ bọ̀ fún o àwọn àáfàá ni ló fà á tọ́lọ́hún ṣe ń sọ nínú alukur'an ọlọ́run jẹ́ kó yé wa pé laylatul qadiri khairun min alfi shahar ẹ rí òru abiyì tá à ń sọ yìí òru agbára òru àpánlé òru yìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí khairun min alfi shahar ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù ohun tó kó sínú ni ọdún mẹ́tàlélọ́gọ́rin eighty three years àti bí oṣù díẹ̀ òun lẹgbẹ̀rún oṣù yìí kó sínú tó túmọ̀ sí wípé ẹni tí oore ti ń bẹ nínú òru ẹyọ kan yìí tọ́bẹ̀ èlé bọ́ fún oore mọ̀pọ̀ tó bọ́ fún o ìyẹn ló fà á tí sheikhul islam ibn taymiyyah rahimahullah nígbà tí bàbá ń ṣe àwọn àlàyé wọ́n jẹ́ kó yé wa pé nínú ọdún ọjọ́ tó lóore jù ọjọ́ tó jẹ́ pé during the day tí è ṣe òru òun lọ́jọ́ àràfà torí pé àwọn hujjaj àwọn alárìnàjì wọ́n wà láràfà tí wọ́n máa gbó kọ́ ọlọ́run tóbi tí wọ́n máa jọ́sìn fọlọ́run ṣùgbọ́n nínú ọdún òru tó lóore jù òun náà ni òru láìlátùl kọ́dìr kò sí òru ẹyọ kan tó tó lóore tó òru yìí nínú àwọn ọjọ́ mẹ́wàá tó lóore jù tó ọjọ́ ọ̀sán tí è ṣe òru àwọn ọjọ́ mẹ́wàá dìlẹ̀híjà oṣù kejìlá tá a máa ń ṣe léyà yẹn ni ṣùgbọ́n nínú òru òru mẹ́wàá tó lóore jù òun náà ni òru mẹ́wàá tó kàn nínú oṣù Ramadan mi ìfẹ́ sẹ̀sẹ̀ máa kóòtù arábíkì ọ̀rọ̀ sheikhul Islam ibn Taymiyyah kásìkò wa kò lè tó wa ẹ̀yin ẹrúsìn Ọlọ́run a ti wá mọ̀ pé òru mẹ́wàá tó lóore jù inú ẹ̀ la wà báyìí nínú òru mẹ́wàá yìí àwa ń wá òru ẹyọ kan tó lóore ju gbogbo òru yòókù tí ń bẹ nínú ọdún kan lọ òun lòru Lailatul Qadr àwọn àáfàá lóru yìí ọlọ́run fi pamọ́ fún wa kí ló dé liyejitẹ́ ìdàlì muslimuna fìlẹ̀ ìbáàdà sí jẹ̀mí ìlàyàlẹ̀ àṣù àwọn àáfàá ní ọgbọ́n tí ń bẹ ń bẹ ọlọ́run fẹ́ káwa mùsùlùmí ká lè bá a sìn lọ́pọ̀lọpọ̀ ká lè gbìyànjú nínú ìjọsìn nígbà tá a bá ń wá òru yẹn ká láa bá ma òru ọjọ́ tó jẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó sùn láwọn ọjọ́ yòókù ọjọ́ ẹyọ kan nìkan ni wọ́n ó sìn lọ́hùn ṣùgbọ́n gbà tá àti wá mọ̀ gbogbo wa mọ̀ wá ṣe wàhálà lórí ibo la ṣe fẹ́ ṣe kòǹgẹ́ òru yìí kọ́lọ̀ ń kó fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ ẹ̀ tó gbọ́n tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń ṣàlàyé fún wa nípa òru láìlátòlù kọ́dìrì yìí anábì ní mọ̀ ń kọ́ mọ̀ láìlátòlù ìmánà wàhátì sáàbà gúfìrọ̀ láwù má tàkọ́ dámà min zambi ẹni tọ́bìnrin lè gbìyànjú tó jí lóru tọ́já sí wípé ó fi òru rẹ̀ sin lọ́hùn nínú láíláàtúlù kọ́dírì yìí lẹ́ni tó nígbàgbọ́ òdodo sọ́lọ́hùn tó ń ran kan láadáa gúfìrọ̀ láwù máa takọ́ dàmàmìdàmbì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti ṣẹ̀ ṣáájú ọlọ́run nìkan á dànù fún kan fi orí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn àwọn àáfàá ní òru jìmọ́ pàtàkì gan-an ni tó fi já sí wípé tànàzà lúlímọ̀ láìkátù wà rúṣù sí a bí idni rọ́bì min kulli amúrin sàlámù ní ìyá hátà mọ́tòlá ìlẹ̀fọ́jì òru yìí rè jìbìrì ìlú tó jẹ́ ọ̀gá àwọn màláìkà yóò lídìí àwọn màláìkà ọlọ́run ọba wa wọ́n máa wá sọ̀kalẹ̀ lẹ́ni tọ́já sí pé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run ọba wọn láti jẹ́ kí gbogbo àlámọ̀rí ó di mímúṣẹ wọ́n mọ̀ wá ní àlàáfíà kọ́ máa bẹ fẹ́yìn èèyàn o títí tálùfàjárì tí yóò fi yọ ẹ rí i pé ogun tó bá káàyàn la ilé rí ọ̀gá ológun tí ó wà líìdì àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n lọ jarú ogun yẹn àsọ̀rùtọ́ pàtàkì yìí ọ̀gá àwọn màláíkà ọlọ́run gbèdìde àtàwọn màláíkà yòókù láti lọ máa gba àdúrà táwọn èèyàn bá ń ṣe láti jẹ́ kálàáfíà kó ọlọ́run ti ṣàlàyé eléyìí nínú àyà tí akẹ́kọ̀ọ́ wa kà yẹn nínú sọ́rọ́tù dukhan Quran chapter forty four láti verse two rẹ̀ débi verse six ọlọ́run lóru làìlátùlẹ̀ kọ́dírì yìí fi ayú fúrọ́kù kúlù amúrinà hakim amúrọ̀ mìnà ẹ̀ǹdìnà gbogbo ohun tí ń jà lámọ̀ rí òru yìí ni wọ́n máa parí ẹ̀ wọ́n á máa kádàrà lóru yìí ẹlòmíì ó lè já sí pípò ti wà náà kádàrá rẹ̀ pé aburú ní ọ̀sẹ̀lẹ̀ sí tó bá wá jí tó ń sọkún sọ́lọ́run lọ́rùn tó ń bẹ ọlọ́run ìwọ ọlọ́run tó bá já sí paburú ní bẹ́ẹ̀nu kádàrá mi bá ń sọ di dáadáa ọlọ́run sì ní ẹ̀yin màlẹ́kà ẹ gbà bẹ́ẹ̀ ẹ bá ń yí sí dáadáa fún un ẹlòmíì ó lè jẹ́ pò ti wà nù tí ó ṣe lọ́dún mi pé àìsàn ó ṣe ọ́ o yọ̀ọ́ bá bẹ́ẹ̀ lọ ìwọ ọlọ́run ṣàánú mi mọ́mọ́ jẹ́ ń ráìsàn ọlọ́run má febi pa mí ọlọ́run bá ní ẹ̀yin màlẹ́kà ọya gbogbo tó ń tọrọ mọ sáìn rẹ abẹ́ lọ́n bá a ṣe ń wá òru yìí ọlọ́run fi wá ṣe òfòǹgé òru yìí gbogbo tó lè fẹ́ jẹ́ aburú nínú tó lè fẹ́ wà náà kádàrá wa abẹ̀wọ̀ ọlọ́run bá ní yí padà sí dáadáa gbogbo ètò bá jẹ́ dáadáa ń bẹ̀ mọ́jì ó tún padà di aburú mọ́ inú òru ìfí ààyù fọ̀rọ̀ kòkó lu amọ̀rìnà àkè gbogbo àlámọ̀rí òru iná máa parí rẹ kọ́lọ̀ ń jẹ́ ká parí àlámọ̀rí èmi àti yín sí dáadáa jàmá tó bá wá rí bẹ́ẹ̀ bó o la ṣe ń wá òru yìí èyí ń gan ni kókó àáfàá ní kákọ́ lọ ọmọ kan sẹ́ni kankan nínú ẹ̀dá ọlọ́run tó mọ ìjọ wo lórí máa jẹ́ kẹ́nìkan wá ní rọ̀mọ́bọ́n fourteen forty one yìí o ìjọba ìní ọ̀jẹ̀ á sọ fún tàn pé kàdábùtà òpùrọ̀ ni ọ́ balanta kaza babanla òpùrọ̀ ni ọ́. torí wípé ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ lórí rẹ̀ gẹ́gẹ́ bí àáfàá wa alhafiz ibn hajar àlàskọ̀láání kọ́lọ̀ǹkọ́bá ni yọnu sí bàbá yìí bàbá ń sọ nínú tíra àwọn fatiwul bari wọ́n lọ́rọ̀ táwọn onímọ̀ sọ lórí bó o la ṣe lè ṣe kò ń gẹ́ làìlátùlì kọ́dírì ìgbà wo ló lè jẹ́ ọ̀rọ̀ yìí aksaru min aruba ìyínà kọ́ọ́lá ó lé ní ọ̀rọ̀ fọ́ọ̀tì kẹ́nìkan wá sọ wípé ọdún òun lójú á gbà pé tó ń tọ̀ ń sọ kọ̀kọ̀rẹ́ ìyẹn ló fàtọ́ pé tá a bá ń wá òru yìí ná àṣìṣe ní ọ̀kọ̀ jẹ́ káwá mòrú ìjọ kan pé àwa àjàmọ́ rọ̀ṣìdíyà ìjọba yìí ni làìlátùlẹ̀ kọ́dírì tiwa orong àwa àjàmọ́ àṣìmíyà ìjọba yìí ní kéde làìlátùlẹ̀ kọ́dírì wa sọ́lọ́hún ti sọjọ́ tí ó jẹ́ fún yín ìtaàsì àwọn èèyàn lójú kòkòrò òun ni kan fi gbogbo òru mẹ́wàá kan fi ṣe kíni o kan fi máa wálẹ̀ látọ̀lẹ̀ kọ́dìrì ìyẹn ló fà á tó já sí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bí ìyá wa Aisha ṣe gbà wá tó jẹ́ ìyàwó ẹ̀ ó ní kánà yà àtàkì fúlà ashrol awahir min Ramadan torí pànàbí sáfẹ́ ẹsẹ̀ kò ń gẹ́ òru yìí yóò fi ìyàwó lẹ̀ yóò fọmọ lẹ̀ ó dinú mọ́sálásí abẹ́lọ́ nǹkan bá ní kákòrò náà kúrò ní gbogbo ayé pẹ̀lú ń tó ń ṣẹlẹ̀ lágbàáyé lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí ńláńlá táwọn èèyàn máa ń pọ̀ tá ti máa ń ṣe itikaf èyí ò lè rọrùn lásìkò yìí kò sí ń tó burú nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ èèyàn lè ṣe itikaf mọ́sálásí náà tí ó bá ti ní bùkátà sí kó kí ìrun jímọ̀ èyí ò kò sásìkò tó pọ̀ láti máa yànnà náà táwọn onímọ̀ sọ ṣùgbọ́n tó rinlẹ̀ a lè ṣe itikaf ní mọ́sálásí tí ó bá ti sí páàkì jímọ̀ nínú àsìkò yẹn a máa láǹfààní àti kí ìrun táwọn èèyàn bá ti ju mẹ́rin márùn mẹ́sàn-án lọ mẹ́wàá láwọn mọ́sálásí tó yẹ pé ẹ sì maintain àwọn precautions tí òfin ní já sí pé a lọ sin lọ́hùn nǹkan mìíràn láàgbébọ̀ kọ́lọ̀ máa fi sọ rẹ̀ sọ wa kọ́mọ̀jà ìsàn abú ọ̀sẹ̀lẹ̀ sí wa ẹni tí ò bá ti wá rọrùn fún níjọ́ tí ò sí covid-19 náà kèé ṣe gbogbo mùsùlùmí náà ló kú máa ṣe yìí tìkáàfù tẹ́lẹ̀ ní tó wá pàtàkì ká má fòru wa ṣòfò àwọn òru wa yìí ká jí ká ṣe náà fìlà fọlọ́n ara tán fẹ́ ká máa ṣe lóru mẹ́wàá ìrè àáfà àátàn ka kùnóòtù tá a bá máa dúà kùnóòtù àátọrọ orí ayé àtòrí ọ̀run nígbà tá a bá parí náà fìlà wa ẹ̀ ń bá tó lè tìlàwà kùránì kó tún tìlàwà nínú tá a máa ṣe a máa ṣe àdúà tánàbí wa sallallahu alaihi wasallam tọkọ ìyàwó Aisha ìyàwó Aisha ní pé ìrí òjíṣẹ́ Ọlọ́run ya Rasulullah àrò àìtà in alimtu ayà láìlàtìn láìlàtàlọ́kọ̀dẹ̀ àìbá àti ẹ̀mọ́ tọ́lọ̀ ń bá lọ fi hàn mí pé irú òru wo ni làìlátùlù kọ́dírì kí ni kí n máa sọ má àkúlù fi á kí ni máa sọ ń bẹ̀ ànábì ni máa sọ pé allahumma innaka afuwon tuhibbul afwa fàáfùwà ni ìwọ ọlọ́run ọba aláforíjì ni ọ ọba alámòjúkù ni ọ onífẹ̀ẹ́ àforíjì foríjì mi jama àmọ́ tọrọrú àwọn àdúrà báyìí àwọn àkàrù mi tá a bá tó mọ̀ kò sí ní tó ká máa ṣe àtọ̀rọ̀ orí ayé àtọ̀rọ̀ orí ọ̀run àbẹ̀lọ́nkó lè wà jìnnà ní aburú àwọn àáfàá lè tọ́ wá rinlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tá a ló lé lógójì sọ́márì rẹ̀ la fẹ́ sọ fún wa yìí alákọ̀ọ́kọ́ ni pé wọ́n fẹ́ ká wá láìlátùlù kọ́dírì anabi asalam nínú àdìsí abu sa'idi alikudiri tó wà ní bukhari àti muslim onífàdìtẹ wúhá fẹlẹ ashiri làwọn àkè alákọ̀ọ́kọ́ ẹ wá sí òru mẹ́wàá tó kàn ìyẹn jọrọ alákọ̀ọ́kọ́ nínú àdìsí mi anabi sallallahu alayhi ó ní tàhárọ́ láìlátùlù kọ́dírì filiwitiri nínà làásírì àwáàkì ọ̀rọ̀ kejì nu ẹ wàá wá sí àwọn odd numbered nights àwọn òru tí èéjì ò ṣeé pín twenty one twenty three twenty five twenty seven twenty nine ọmọ ń sábà jẹ́ nínú àwọn òru yìí ìyẹn jọ̀rọ̀ kejì ọ̀rọ̀ kẹta òun ni pé ẹ wá sóòrù méje eléyìí tí ọkàn yìí hadithi ń bẹ lórí eléyìí ọ̀rọ̀ kẹrin táwọn afáàsọ ni pé pàápàá hadithi ò bá yùbọ̀nà káàpù òun ni pé ẹ wá sóòrù twenty seven ṣùgbọ́n àwọn àáfàá lọ́rọ̀ ìlàláyè nú ọdún tí wùbá yù tó ń sọ yìí twenty seven lọ́dún náà kò túmọ̀ sí pé twenty ni ó máa jẹ́ lọ́dọọdún ká wá sóòrù mẹ́wàá ẹni ká wá wá sí twenty one twenty three twenty five twenty seven twenty nine pẹ̀lú eléyìí àáṣe kò ń gẹ láìlátòlè kọ́dìrì abẹ́lọ́ mọ́dọ̀ wà ní ládàá látòlè kọ́dìrì o ilé ẹ̀kọ́ mọ̀fìlónà high school àwọn náà so onígbọ̀wọ́ ètò yìí ẹ lè fẹ́ pè wá ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtún máa pàdé emilọ́mì ayinlẹ́sìn Islam Rasheed Hashim Abu Anas Assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.